ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú ṣùgbọ́n bí ẹ̀yin bá ní ohunkóhun tí ẹ fẹ́ fi tó wa létí ní apá ọ̀dọ̀ tìyín ẹ wo nọ́mbà whatsapp tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ whatsapp tàbí fídíò yín kẹ́ fi ránṣẹ́ síbẹ̀ a ó sì kà á lọ́gán ẹ ṣe púpọ̀. ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ní orílẹ̀-èdè nàìjíríà ahmed lawan ti sọ wípé ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló ń fún àwọn iṣẹ́ àkànṣe ẹkùn ìdìbò ní oríṣiríṣi ìtumọ̀ eléyìí ló sọ nígbà tó ń sọ wípé ìlẹ́gbẹ̀mọ aṣòfin náà yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ààrẹ Muhammadu Buhari láti rí dájú wípé ètò ààbò padà sí bí ó ti yẹ kí ó wà lórílẹ̀‐èdè Nàìjíríà níbi ètò ìrónilágbára tí ẹkùn ìdìbò Malum Fashi ní ìpínlẹ̀ Katsina ló ti sọ̀rọ̀ náà ìrónilágbára náà tí ẹkùn ìdìbò Funtua ní aṣòfin Bello Madiya gbé kalẹ̀ gẹ́gẹ́ bí aṣòfin tó ń ṣojú ẹkùn náà nínú ilé ìgbìmọ̀ aṣòfin Lawan ni ojú tí àwọn ènìyàn fi ń wo àwọn iṣẹ́ àkànṣe tẹ́kùn ìdìbò àti agbègbè tó ń jẹ́ constituency project kò bójúmu rárá ó ní irú àwọn ìrónilágbára ẹlẹ́kùnjẹkùn agbègbè jẹ́ ọ̀nà kan gbòógì tí àwọn ará ìlú fi máa ń jẹ mùdùmúdùn ìjọba àwa ara wa èyí tó sì lè máa tẹ̀síwájú nínú ètò àbá ìṣúná ọlọ́dọọdún ó ní nítorí àwọn aṣòfin súnmọ́ àwọn ará ìlú ó máa ń jẹ́ kí ó rọrùn kí múdùmúdùn ìjọba àwarawa dé ọ̀dọ̀ wọn eléyìí tí ó ṣeé ṣe kí wọ́n máa ní àǹfààní rẹ̀ láti jẹ́ kí ó dé ọ̀dọ̀ ìjọba. lákòótán ó kí àwọn tí wọ́n gba alùpùpù irin tí wọ́n fi ń wọn omi lóko àti àwọn nǹkan mìíràn kú oríire ó sì fi dá àwọn ará ìlú Katsina lójú wípé àwọn aṣòfin yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ààrẹ Muhammadu Buhari láti jẹ́ kí ètò ààbò kó múlẹ̀ dandan ní tòrótìbù orílẹ̀-èdè náà orílẹ̀-èdè China pàṣẹ pé kí onílé kó gbélé kí ẹnikẹ́ni má ṣe lọ sóko tàbí lọ sódò látàrí ààrùn COVID-19 tí a mọ̀ sí coronavirus tí ó gbòǹjì kan ní orílẹ̀-èdè náà ẹ yẹ kí a gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láti ọ̀dọ̀ Sekinat Raji Ọláìdé orílẹ̀-èdè China ti pàṣẹ kónílé-ó-gbélé káàkiri agbègbè Hubei láti kápá àrùn búburú COVID-19 ìyẹn coronavirus tí ó ń ṣọṣẹ́ ní tòrótìbù orílẹ̀-èdè náà tí a kò bá gbàgbé bí tẹlifíṣàn Orísun ṣe fi ń tó yín létí bí ó ti ń lọ lórí ìgbìnlẹ̀ àrùn búburú náà tó ń fojoojúmọ́ dẹ́mi àwọn ènìyàn légbodò ṣùgbọ́n ní báyìí o ó tó ọgọ́ta mílíọ̀nù ènìyàn tí wọ́n ti pàṣẹ kó nílé ó gbélé fún ní Hubei bí àìsàn covid ti ń pa kúkúrú pa gígùn òfin ìgbélé yìí kò yọ ẹnikẹ́ni sílẹ̀ a fi àwọn tíṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣèṣì dé bá nínú ilé látàrí àìsàn tàbí ẹnìkan ṣoṣo tí òfin náà bá gbà láàyè láti lọ ra jíjẹ àti mímu fún gbogbo àwọn tí ó bá wà lọ́dẹ̀dẹ̀. Àkọsílẹ̀ tuntun tí ó jáde lásìkò tí à ń kó ìròyìn yìí jọ lọ́wọ́ ṣàfihàn wípé ọ̀tàlélẹ́gbẹ̀jọ ó lé márùn-ún ènìyàn ni àwọn tó ti ṣàgbákò àrùn yìí tí wọ́n ń gbé ní orílẹ̀-èdè China gbogbo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ọkọ̀ aládàáni pátá ni kò gbọdọ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n ìjọba China sọ wípé àwọn ń ṣiṣẹ́ láti kápá àrùn náà tó ń sológun dèké ní orílẹ̀-èdè wọn gbogbo àwọn ọlọ́jà àti olókoòwò kò gbọdọ̀ ṣí ilé ìtajà wọn àfi ilé ìtajà oògùn oúnjẹ àti ilé ìwòsàn àwọn ọkọ̀ tí wọ́n fi ń gbé àporó kòrónà káàkiri nìkan ni wọ́n fi àyè gbà láti máa rìn lójú pópó. di bí a ti ń sọ̀rọ̀ yìí inú ilé ni àwọn olùgbé agbègbè Hubei ní orílẹ̀-èdè China ṣì wà látàrí ìtànká àrùn coronavirus tó ń jẹ́ COVID-19. Sekinat Ọláìdé Rájí. ẹgbẹ́ alágbèélébù pupa ìyẹn Red Cross ṣe ìwọ́de láti la àwọn ènìyàn lọ́yẹ̀ lórí ìlò àwọn ọmọdé ní ìlòkulò ẹ jẹ́ kí a gbọ́ bí aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun Bànkẹ́ Fájuyì ti fún wa ní ààbọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Èkìtì ọmọ ni ìní olúwa ọmọ inú sì ni èrè rẹ̀ bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ ni àwọn ìwé rí ṣebí bẹ́ẹ̀ ni ìwé mímọ́ ti wí èyí ló wá mú kí ẹgbẹ́ alágbélébùú pupa ìyẹn Nigerian Red Cross Society ẹ̀ka ti ìlú Adó-Èkìtì tó ṣètò ìwọ́de nínú ìlú Adó-Èkìtì tó jẹ́ olúùlú ìpínlẹ̀ Èkìtì láti fi ṣètò ìtanijí fáwọn aráàlú lórí ewu tó rọ̀ mọ́ lílo ọmọ belenja nílòkulò ètò ìwọ́de ọ̀hún tó gbérasọ láti agbègbè fájuyì nílùú àdó-èkìtì ló dé agbègbè òkèyìnmí old garage tó fi mọ́ ìjìgbò títí tí wọ́n fi yípo wá forí rẹ̀ sọlẹ̀ sí pavilion tó wà lágbègbè fájuyì níbi ètò ìwọ́de ọ̀hún ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ fáwọn òbí àti alágbàtọ́ wípé ó ti di ẹ̀ṣẹ̀ nípínlẹ̀ èkìtì kéèyàn mọ́ lu ọmọ belenja nílòkulò bíi kí wọ́n mọ́ gbẹ́rù lé wọn lórí lọ kiri lásìkò tó yẹ kí wọ́n wà níléèwé àti kí wọ́n mọ́ bá wọn wí lọ́nà tí kò tọ́ ẹ̀kọ́ nípa kíkọ wọ́n ní abẹ lára tàbí kí wọ́n kó ata sójú ara wọn nítorí ẹ̀ṣẹ̀ kan ààbò míì tó fi mọ́ fífipá bá wọn lò pọ̀ tàbí kán máa fi wọ́n ṣe òwò ẹrú nínú ọ̀rọ̀ tirẹ̀ ni akọ̀wé ẹgbẹ́ alágbélébù pupa níjọba ìbílẹ̀ àdó-èkìtì ìyẹn ọ̀gbẹ́ni adéoyè owólabí ti sọ pé ó jẹ́ ohun tí kò tọ́ láti máa fipá bá ọmọ belenja lò pọ̀. orúkọ mi ni adéoyè owólabí mo jẹ́ akọ̀wé ẹgbẹ́ alágbélébù pupa ní ìjọba ìbílẹ̀ adó-èkìtì lónìí à ń kéde sọ fún àwọn ènìyàn wípé ìṣọmọ nílòkulò wípé kò dára ó ní aṣekúra wa jọpọ̀ láti jáde láti sọ fún àwọn ènìyàn wípé ohun tí ò lẹ́tọ̀ọ́ ni ohun tí ò dára ni láti ká máa ṣe ọmọ nílòkulò àti ká máa bọ́mọ lò ní ọ̀nà tí kò tọ́ àwọn ọmọ tó yẹ kó wà ní ilé tí à ń gbọ́jà lé lórí pé kó máa ta ọjà kiri bójú ohun tí ò tọ́ láwùjọ àwọn ọmọ tó yẹ wípé wọn ò tí ì tó nǹkan tí à ń bá wọn lò pọ̀ a rí bàbá tó ń bọ́mọ inú ẹ̀ lò pọ̀ ẹ̀gbọ́n ó ń bàbúrò lòpọ̀ oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí kò dára tó ní àwùjọ wa òun la ṣe jáde láti sọ fún àwọn ènìyàn wípé ohun tí à ń ṣe ohun tí àwọn ènìyàn ń ṣe yìí kò dára èrèdí tí àwa alágbó elébùkún pàṣẹ jáde lónìí láti sọ fún àwọn ènìyàn wípé kò dára láti ṣe àwọn ọmọ ènìyàn bíi tiwọn àwọn ọmọ kéékèèké ká ṣe wọ́n níṣekúṣe àbí ká bá wọn lò ní ká lọ́ lò pọ̀ ní ọ̀nà tí kò tọ́ òun ni a ṣe lónìí láti sọ fún àwọn ènìyàn àní ìmọ̀ràn wa fún gbogbo ènìyàn náà ni wípé àwa tá a jórí olè a jẹ́ adarí ní ọ̀nà kan tàbí òmíràn ní ipò tí ọlọ́run fi wá sí ẹ jẹ́ ká máa sọ fún àwọn ènìyàn wípé kò tọ́ ohun tí ò dára ni láti ṣe ọmọ nílòkulò àti ká bá àwọn ọmọ tí ò tó nǹkan ká máa bá wọn lò pọ̀ ní àwùjọ ohun tí a ti ń sọ fún àwọn ènìyàn lónìí nìyẹn ọlọ́run á ràn wá lọ́wọ́. Bákan náà ni Ọ̀nàrẹ́bù Fẹ́mi Akíndélé tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkìtì tóun náà sì jẹ́ ọmọ ẹgbẹ́ alágbélébùú wa sọ wípé ó jẹ́ nǹkan tó burú jáì kí òbí tàbí alágbàtọ́ ó máa lu ọmọ bélenja lọ́nà tí kò tọ́ pẹ̀lú àfikún wípé ó yẹ kí òbí ó mọ ibi tí ẹ̀tọ́ rẹ̀ lórí ọmọ dé kí ọmọ náà sì mọ tirẹ̀ lábẹ́ òfin láti ìlú Adó-Èkìtì Bánkẹ́ Fájuyì ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun ẹ káàbọ̀ padà kò jẹ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Bánkẹ́ Fájuyì ṣe mú eléyìí wá fún wa láti ìpínlẹ̀ Èkìtì àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọn kò tí ì rí àwọn àjẹmọ́nú wọn gbà ni wọ́n ti fi ìkọ́mínú wọn hàn pé pẹ̀lú bí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ń jẹ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lówó ìfẹ̀yìntì àti àjẹmọ́nú fún ọ̀pọ̀ ọdún pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti ra ọkọ̀ bọ̀gìnì Toyota Camry XLE ti ọdún 2019 fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà tó jẹ́ mẹ́rìndínlọ́gbọ̀n ohun tí wọ́n fi ra ọkọ̀ ọ̀hún jẹ́ ọ̀tàlénílúgba ó lé mẹ́fà mílíọ̀nù náírà two hundred and sixty-six million naira èyí tí wọ́n rà ní orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú owó tí wọ́n fi kó ọkọ̀ wọlé tí èrè ẹni tó kó ọkọ̀ wọlé eléyìí tí ó sì gbọ́ owó náà tó fi hàn wípé ọ̀pọ̀ owó ni ìjọba náà ná láti fi ra àwọn ọkọ̀ ọ̀hún alukoro ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kọ̀ jálẹ̀ láti sọ pàtó iye tí wọ́n ná fún àwọn ọkọ̀ náà ọ̀pọ̀ awuyewuye ló ti ń lọ ní ìpínlẹ̀ náà tí wọ́n sì ṣàpèjúwe ìgbésẹ̀ gómìnà ọ̀hún gẹ́gẹ́ bí àìmọ̀ ohun tó kàn eléyìí tó sì jẹ́ ohun tí àwọn ènìyàn ṣàlàyé wípé kò sí owó nílẹ̀ láti san gbogbo gbèsè tí wọ́n jẹ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ ní kété tí awuyewuye nìkan gómìnà Gbóyèga Oyètọ́lá létí ló ti sọ ìdí tó fi rí bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ ìròyìn gbé e jáde wípé ní oṣù kínní ọdún yìí ní àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ náà pariwo síta wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbàgbé wọn lórí àwọn owó ìfẹ̀yìntì àti àwọn àjẹmọ́nú wọn àwọn mìíràn ti papòdà àwọn mìíràn sọ wípé àwọn kò ní ilé tí àwọn ń gbé látàrí wípé wọ́n ti lé àwọn jáde kúrò nílé bẹ́ẹ̀ ni àwọn kò sì lè san owó iléèwé àwọn ọmọ wọn. àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà tún sọ wípé látìgbà tí ìṣèjọba gómìnà àná ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ní àwọn kò ti rí owó ìfẹ̀yìntì àwọn gbà àti wípé ìrètí àwọn ni pé ìṣèjọba gómìnà Oyètọ́lá yóò san owó ìfẹ̀yìntì ọ̀hún fáwọn àmọ́ kàkà kí ó rí bẹ́ẹ̀ ìjọba náà lọ fi owó ra ọkọ̀ bọ̀gìnì fún àwọn aṣòfin ní ìpínlẹ̀ náà aṣòfin àgbà tí ó tún jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn ìyẹn Fẹ́mi Fálànà sọ wípé ìjọba àpapọ̀ kò ní agbára láti dá àwọn ènìyàn lọ́wọ́ kọ́ lórí ṣíṣe ìwọ̀ pópó ìfẹ̀hónúhàn láti ara bí àwọn ọ̀gágun ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí kò ti rí nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ ní èyí tí ikọ̀ Boko Haram sì ń gbé sùmọ̀mí ojoojúmọ́ kọlù àwọn ènìyàn ní gbogbo ìyà tòrótìbò orílẹ̀ yìí amòfin àgbà náà wá kìlọ̀ fún àwọn ọlọ́pàá láti má ṣe dá ẹnikẹ́ni dúró láti má fi ẹ̀hónú wọn hàn nígbà tí ó ń fèsì sí ọ̀rọ̀ àtẹ̀jáde tó gba ọwọ́ Garba Shehu tó jẹ́ alukoro ìjọba àpapọ̀ jáde ẹni tó sọ wípé àwọn kan ti gbìmọ̀ sanwó fún ẹgbẹ̀rún méjì ènìyàn láti fẹ̀hónú hàn takò àwọn àgágun ikọ̀ ọmọ ogun tí ó ń fojú hàn wípé ọ̀rọ̀ ètò ààbò eléyìí fẹ́ àmójútó láti dojú ti ìṣèjọba ààrẹ Muhammadu Buhari nínú àtẹ̀jáde náà ní Garba Shehu ti ṣe ìkìlọ̀ fún àwọn olùfẹ̀hónúhàn láti tọwọ́ ọmọ wọn bọṣọ nítorí ní ìwòye rẹ̀ ìfẹ̀hónúhàn ọ̀hún fún yíyọ àwọn ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò níṣẹ́ ọ̀hún dàbí àbùkù fún ààrẹ Muhammadu Buhari nínú ọ̀rọ̀ Fẹ́mi Fálànà ní ìfèsì sí ọ̀rọ̀ Garba Shehu ó ti mú wá sí ìrántí bí ààrẹ muhammadu buhari àti àwọn adarí ẹgbẹ́ òṣèlú mìíràn bí alága yanyan ẹgbẹ́ náà olóyè john odige oyegun mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ rotimi amechi àti àwọn mìíràn ṣe fi ẹ̀hónú wọn hàn tako bí ọ̀rọ̀ ètò ààbò ṣe rí ní ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún 2014 falana ní àwọn ọmọ ilẹ̀ yìí nàìjíríà láǹfààní láti ṣe ìfẹ̀hónúhàn kí wọ́n sì ṣe ìwọ́de bí wọ́n bá ń kojú ohun tí kò tẹ́ wọn lọ́rùn láì gba àyè lọ́wọ́ ìjọba lákòótán Fálànà sọ wípé bí àwọn ọmọlẹ̀ Nàìjíríà bá rí ohun tí kò yé wọn tí kò sì tẹ́ wọn lọ́rùn kí wọ́n sọ síta kí ìjọba náà sì wá ojútùú sí gbogbo ìṣòro náà lọ́gán kò ní dùn kó pọ̀ ṣeun náà ni ọbẹ̀ oge ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo ìròyìn wa ṣùgbọ́n kó tó di wípé a lọ ẹ jẹ́ ká máa rántí wípé wáàyè láti fún ara nísinmi nítorí pé bí a bá kùnà láti fún ara nísinmi ara yóò béèrè fún àkókò fún rẹ̀ àkókò náà wá lè jẹ́ ìgbà tí kò ní tẹ́ wa lọ́rùn àjò wa ṣe o tí tó máa di ọ̀la lágbèrè lódùmarè tá a máa mú ọ̀tún ìròyìn wá fún wa orúkọ tèmi ni ṣògo rẹ nìkejì olúwa ni alátìlẹ́yìn wa ó dàárọ̀.